bẹ̀ almasalatul ula alhikmatu fi khalqil jinni wal ins alhikma kí la ń pè ní hikma òun la wá ń pè ní ọgbọ́n àbí lọ́nà míì wọn a ní ìdí ìdí nǹkan kí ló fà tó fi ṣe nǹkan báyìí kódà ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí òun lọ bá in ti ṣéèkù wí ń bí ìmọ̀ kìí ṣe pé ọgbọ́n tọ́lọ́un fi dá àlìjànú àtẹ̀yìn àmọ́ ìdí tọ́lọ́un fi dá àlìjànú àtẹ̀yìn kí ni hikima bẹ̀ kí ni dí olúwájú oyé wa pé gẹ́gẹ́ bí ayàta ti kà síwájú wà máa kọlọ́kùtùl jínà wà ìsà ìlà lè àbùdó olúwa ní òun ọ̀dá èyàn àtàlèjànú fún kankan o táa pé dì tó ń torí ẹ̀dá yín o ìlà léyàn àbùdó àyàfi kẹwàáyé kẹwàá sin òun ọlọ́run ọba hábí yí alhikima eléyìí ni hikima bàtú lọ́gbọ́n bàtú ní ìdí tọ́lọ̀ fi dá èèyàn àti àlèjànú àlàyé àwọn onímọ̀ nípa ìtí ń jẹ́ hikima kásàlàyé díẹ̀ fúnra wa hikima ni gẹ́gẹ́ bí mo ti wí ìdí tí nǹkan fi rí bákan in tí èmi gbọdọ̀ gbà tí wọ́n gbọdọ̀ gbà òun ni pé olúwọ́ ọba munazzahun anil abath ọlọ́run lóhun kọjọ́ ọba tí ń se nǹkan pé ọkàn sí náà ni àti ẹ̀mọ́ tó fà <laughs> wèrè ní máa ṣe báhùn yà kí ló dé tí ó dìde ọkàn dìde náà bọ́bá kan wù wọ́n ọkàn dìde náà ni bọ́bá sì tún wù wọ́n <laughs> wọ́n tún jòkó náà ni kí ló dé inú kọjẹ́ pẹ́ ni tí làákà èrè ò pé àbí gẹ́gẹ́ bó ti wà nù tíra alahabath ẹni tí ń sí ọlọ́run lòun kọjá méjèèjì mùsùlùmí nù ń tọ́ gbọ́dọ̀ lákìídà rẹ̀ ni pé gbogbo ń tọ́lọ̀ ń bá wí o tọ́pa láṣẹ o fìdálẹ̀ hikmatun bá a lè gà ó nídìí tọ́lọ̀ ń fi ní kò bẹ́ẹ̀ àkọ́kọ́ nìyẹn nù tá gbọ́dọ̀ mọ̀ nípa alhikima tọ́yì kútùwà ẹlẹ́ẹ̀kejì dandan ní kémi àti gbogbo hekima ọlọ́run ìpè bẹ́ẹ̀ bá ní ọlọ́run ní ṣe àbí kó nídìí ọ̀dà kí nìdí àsọ́fọ́ kí nìdí kíni ìdítọ́lọ̀ fi dá gbáwẹ̀ àwọn àfà ọlọ́ni ẹ mọ́mú oníkíni ìdítọ́lọ̀ fi lọ́wọ́ mọ́mú tí a ní máa dà lákàí ọwá bèèrè pé kíni ìdítọ́ pé mọ́kàlẹ̀ yẹn ti ń lọ sí hajji èsì tọ́lọ̀wọ̀ pé kíyàn máa lọ sí ń bòmí láwọn bèèrè tẹ́lòmí ibi ayé gbẹlòmí ìdé èyí ò ní ó jẹ ká àmọ́ kìí ṣe dandan káwọ ọmọ gbogbo òdí tọ́lọ̀ torí ẹ̀ ní àṣẹ ìtàn àmàdí o àmàdí rẹ̀ o dandan ni fáwà ká tẹ̀lé tọ́lọ̀un bọ́bá pàwà láṣẹ pé ẹ̀sẹ̀ nǹkan báyìí mùsùlùmí gbọ́dọ̀ tẹ̀ láṣẹ tọ́lọ̀un ọmọdí o ọ̀ṣẹ́ kíní ọmọdí rẹ̀ àmọ́ gbọ́dọ̀ wà allahu munazzahun anil abath ọlọ́run èso bá ti ń ṣe akànni ṣe náà ni àti ẹ̀mà fa fà ń kò sí tọ́lọ̀wọ̀n ọbọ́ paláṣẹ pé a ṣe àbí yóò lè wa kó ń bí nǹkankan pé ẹmẹ́sẹ̀ ilá lè hekima àbí kò se pé hekima ìdí ọgbọ́n ńláńlá kan bẹ tọ́lọ̀wọ̀n torí ẹ̀ kí èyàn ò se àbí kọmọ́sẹ̀ inú àánú ọlọ́run wá ni pé ọwá fi hàn wá díẹ̀ nínú àwọn hikamu rẹ̀ òun làwọn ilé ìtí mọ́ sọ fún yí díẹ̀ òun àwọn nǹkan kan bẹ táwà náà lè pẹ́ ìdítọ́lọ̀ ń fi ní kásẹ̀ nǹkan báyìí ni ìdítọ́lọ̀ ń fi ní kámẹ́sẹ̀ nǹkan báyìí ni kí láǹfààní eléyìí hun àǹfààní rẹ̀ ní pọ́ yẹ kọ́ràn ọ lọ́wọ́ láti dún ní mọ́ tẹ̀lé tọ́lọ́hun àti jìnà sí ìtọ́lọ̀ ọmọ sí nígbàtí wọn náà mọ̀ dí rẹ̀ àmẹ́yìn wọn wá sọ pé yíhun ní ká wá sọ di pé àfi bí n bá rí ìdí bẹ́ẹ̀ bá ti sọ̀dí rẹ̀ fún mi mọ́ ń so lè pàtàkì jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwátà rìnà ìwé tí wọ́n fi sọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nù ni pé àfikẹ́ púrùfù ẹ̀ àfikọ́ ṣe gíní kò púrùfù ẹ̀ ọlẹ́ àlìjánà bẹ́ sórí rí ẹ ní àwọn èèyàn jí àánú sàárè tálọ́lọ́run tọ́bọ̀ rí gbogbo eléyìn ẹni tí ń bá ti ń gbà láyè kọ́ wà nóòrò rí ẹ yọ́ padà kó bá rẹ̀ tí wọ́n gbọ́dọ̀ mọ̀ ní pé kò sí nǹkan kan tọ́lọ́run ó ní àṣẹ àbí tí ó ní ajínà sí àfi kíní àfi kò nídi ń jẹ́ gbogbo ẹ̀ náà lálé mọ̀dí rẹ̀ kàlà a sì mọ̀dí o a mọ̀dí o agbọ́dọ̀ tẹ̀ láṣẹ tọ́lọ́run torí náà eléyìí ni ọ̀rọ̀ díẹ̀ nípa báyìí lọ́rọ̀ tá gbọ́dọ̀ gbàgbọ́ ń pa rẹ̀ ní ibi tá gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ hekimade ní pé àfibin bá mẹ̀dí àfibin wọ́n bá prúfù ẹ̀ àwọn tí ń pera wọn ní free thinker bí wọ́n ti sàgbákónù pé ọlọ́run ẹ̀ táwọn òrílẹ̀ ní káwọn ó bìlífù nù rẹ̀ pé ẹ̀kàn ní bẹ náà ní wọ̀lẹ̀ àyàgòbìlà gbogbo tó bá ti gbarú eléyìí láyé kò sí tí ń kángun rẹ̀ ju kúfùrù lọ ọlọ́nkọ́sọ́ ìlú pẹ̀lú rẹ̀ bẹ̀rù díẹ̀díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ díẹ̀ péyàn bá ti tètè pẹ̀rẹ̀ padà wọ́n sọ eléyìí nítorí pé arínú àwọn òbí tí ń sunkún jáde ààrẹ ni ó ti wí fẹ́mi ààrẹ ni ó ti wí fẹ́ lómi náà ọmọ mi ọkàn tí ilẹ̀kùn marina ni ọmọ browse ọba wẹ́bsáìtì eléyìí yọ́ lọ tẹ́lẹ̀yìí gbogbo àwọn tí ó dá làákàí rẹ̀ wú pé bá ní kìnníkan bẹ sí ẹ̀rírí ẹ̀kíní púrúfù rẹ̀ kíni kankan a ti gbàgbé pé n ti ń jẹ́ pàtàkì imani òun ni alimanu belgai kíni pàtàkì imani kíni yàtọ̀ láàrin imani àti kúfúrú òun ni gbogbo ẹni tó bá ṣe pé ní ìgbàgbọ́ ti ẹ̀ tó bá rí nìkan ni ó gbàgbọ́ léìsẹ̀ bí mọ́mìnì èyí wọ́n ṣe mọ́mìnì òdodo ìlọ́lọ́run fi qualify àwọn mọ́mìnì òdodo pé kí ni alẹ́dínà yóò mẹ́nú nàbìlgayì ẹ̀ṣẹ́ǹsì imani nù no in tí wọ́n wí fún ọ̀tọ́ wá bèlìbù nú ẹni ó wí kọ́dà bó orí kọ́dà bí làkà ìrẹ̀ ò gbé ta ló wí fún wa wọn là nẹ́bùa mohamed sallallahu alaihi wasallam níjọ́ tí ọba ti sí alìmánu belgaibi nínú imá ní èèyàn má fàlẹ́ isá di mọ́mí kìí èyí náà wúlò fún wọ tí islam rẹ ọba tí ìjókò béèrè lọ́wọ́ àwọn àfá pé wọ́n ń dàmú mi lọ́fíìsì pé kí lórí tẹ́yìn musulmi máa ṣe báyìí ìgbàtí wọ́n náà gbà wọ́n láyé ìgbà wọn bá ti ń fẹnu tàbẹ́sì rẹ̀ tí wọ́n náà ń kárí kò lóge àti ẹ̀ mọ́ àmọ́tán bá ti wí ìjọ kan tó ṣe bí salmanu alfari wọ́n dákẹ́ ẹnu wọn bó ni salmanu alfari ṣe ń bẹ̀nu àdífi yahudi kan pàdé salmanu alfari ń gbòrò madina ìjọ kan ọwọ́ fẹ́ fi ṣe yẹ̀yẹ́ bí wọ́n ti máa fi wọ́n náà ṣe yẹ̀yẹ́ hùn ya salman ha tazumuna anna nabiyyakum yuallimukum kulla shay annabi yun gbogbo nǹkan leni ma ko yin gbogbo nǹkan to pe bo ba se ruwo ni eyan bere oro ba eru ti bo be ama bi ti o gba yo ko si kan ti o gba yo olodun lo ni islam kini salman al farisi wi èyí tí salman al farisi o retí kini o tún wí òun ni àwọn àwọn onímọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ní the best form of defense is to attack nítorí lè dáàbò bóra rẹ mọ́sẹ̀sẹ̀ dìgbà tí ọwọ́ bá bọ̀ wọ́n náà kọ́kọ́ se bí ìgbà tí àhà salman al-faris ní na'am bẹ́ẹ̀ni alamana hatel khiraa bóyí òtún tí ìgbọ́ igi rí jẹ ń wí fọ́kọ́dà nù tàà nẹ́bí kọ́ wa ni pé ìjọ òun ni àdíìsì pé bàbá wọlé ẹ̀gbin káfẹ́sẹ̀ òsì wọlé bàbá jáde kó mẹ́ káfẹ́ yahudi so ti gbọ́yìn náà ọkọ̀ wà débẹ̀ confidence nù ọmọ tó ń se nù ọ̀sẹ́ tí yóò rí ọba òun jọ wà mọ́ dọ́rọ̀ rẹ̀ lẹ́ ọ̀pọ̀lọpọ̀ especially ẹ̀yin tẹ́ bá jẹ́ minority bí tẹ́ ti ń siṣẹ́ from experience ní sọ àbí kẹ́ sọ́ra islam ẹlòmí ti dìdàkúdà òun náà ló sì gbà wọ́n láyé ẹ̀ wọ́n bu islam lónìí yí boko haram bá wá ń pààyàn gbogbo wa boko haram àbí pé ẹ̀yin muslim ẹ̀yin muslim pé ẹbá àwọn kan náà ń jalè ẹnìkan ò sí pé ń bó wọ́n ti ń sin lọ́hùn wọn àbí torí náà ni pé ìntàfíyà lọ́bẹ̀ẹ́ ni ọ̀rọ̀ kíni al-imanu bil pẹ̀lú ọ̀rọ̀ al-hikma al hikma in ti ń jẹ́ pàtàkì imani òní al'imanu bilgai ẹ̀rí eléyìí tún bẹnu sọ́rọ̀tù lànàámi náà ni inú al-qur'an al-karim ibi tó lùwá ti ní yau ma yá ti báàbò àyá ti rọ́bìka láyán fa'u nafsan imanuha lam takun amanat min qabil aw kasabat fi imaniha khayra olúwa ni ọmọ annabi adama ń retí o báàbù àyà ti rọ́bìkà apá kan nú àmì àwọ ọlọ́run ọba rẹ̀ yóò sì dé kò tí dé àmọ́njọ́ tí àmì bá dé láyẹ̀nfàù nafsan ìmánu ha lamtakun amanat min kọbù ẹni tí ọba ti gbọ́lọ́ngbọ́ kó tó yóò dé o ọlọ́run ní sọ̀rọ̀ kọmọ̀ rí bẹ́ẹ̀

olúwa ní ìmáàni tẹ́yìn ọba ti ní before kò lè wúlò máa ń jọ àwọn onímọ̀ wá wọ́n se tẹ̀síru rẹ̀ pẹ̀lú àhàdíta nẹ́bùa muhammad sallallahu alaihi wasallam kí ni nǹkan náà kí sì ló jẹ́ orí bẹ́ẹ̀ ara hikima tá ń wínú èyí tọ́lọ̀ ń fi hàn wá wọ́n ni tó fà ní pé annabi túmọ̀ yau ma ya ti báàbù ayá ti rọ̀bì bóòlà annabi tú sọ̀lọ̀sọ̀lọ̀ annabi ni yawma tatlu ash-shamsu min maghribiha yawma tatlu ash-shamsu min annabi ni tọ́lọ̀ ń wí bẹ̀yẹ òun ni jọ ti east yóò di west ti west yóò di east yóò ṣẹlẹ̀ ọlọ́run ní wí nǹkan kankan mọ́rí bẹ́ẹ̀ ibi òòrùn tí ń wọ̀ ni ó ti yọ ibi tí ń yọ ni ó ti wọ̀ ara tí ó ṣẹlẹ̀ bá kí wá ní líǹkì láàrin òòrùn yọ ń bí ó ti wọ̀ ó sì wọ̀ ń bí tí tí ó ti yọ pẹ̀lú pé bí èèyàn bá wá ní àmà ìlàílà ilẹ̀ láwọn jọ́nà ọlọ́run ní kò sí ohun ọkàn sáyè mọ́ àwọn àfáà ní àti wá gbọ́yé nẹ́tì torí pé kí ló kù mọ́ wá sí ológun tí wọ́n se fún ọmọ gbogbo tí wọ́n wí fún ọ náà ló délẹ̀ yìí àti ẹnìkan bẹ tí ó tún lè sẹ̀kún dáàtú pálíkì àmà ń bẹ mọ́jọ́ tó bá rí pé oòrùn ń wọ̀ bí tí ń yọ ayé ń kásẹ̀ ńlẹ́nu ńgbà wọn lọ́wọ́ ní àkọ́rà ah, mú ti wá gbà nísìn gbogbo tẹ́ ń yíò láyá ń fa ìrùnafsan ìmánu ha lamtakun àmánàtìmẹ̀ kọbẹ̀ ọba ìgbẹ́jọ́ òun lè yán dúó tó tó fẹ́ gbọ́lọ́n gbọ́ olúwa ní má ní rí òwúlò máa ò ìtúnmẹ́ ní pé ń tàà ń ni pé ó ti kú ò ní alìmánu bilgaib ó ti di alìmánu bilzohir ó ti kú ò ní tẹ́yàn bìlíìfù nù tí ó ti rí nù ti rí gbogbo ẹni tó bá dúró pé ní àfi bí wọ́n bá tó prúfù ẹ̀ scientifically lòun ó tó sin lọ́hun ibi títí ẹ̀ náà padà já sínú o àmọ́ kò sí nkankan ìwọ́gbà bẹ́ẹ̀ kò sí nkankan tó lú ọba paláṣẹ àbó ní ajínà sí ilá lè hekima àyàfi pẹ̀lú ìdí ọgbọ́n ńláńlá a lè mọ́ a sì lè mọ́ sí kíni a lè mọ́ àti mímọ̀ àtàìmọ́ wa òun wá kí ó dìtámì sáàgbọ́tọ̀ lọ́hun àbà ní gbọ́ nígbé èyàn bá ti jẹ́ pé tí ó ma dìtámì rẹ̀ ní pé àfihẹ́ bá púrúfù ẹ̀ ìmáni rẹ̀ ni láyá ń fa ìnafsán ìmánu ha lamtakun amánàtìmìn kọbul àwòkásábà fi ìmáni ha khayà kọlọ̀nkọ́ sọ wá ń bẹ̀wò torí náà ni wọ́n bá bí wá malhikimatu malhalkil jinni wal ins ìtọ́lọ̀rin mi rẹ̀ wá sí láyé nù o ènì ní gbogbo nǹkan yókù tá ń se ọwá yẹ ká pèrà wa padà pé ojúlówó àtẹ̀nì wákàtí mélòó mélòó là ń lò sí òun la pè àkíyèsí ara wa ń jò ní pé èyàn ó fi 20 years sùn nínú 60 years yóò sì ní ọlọ́run náà lòun wá sí wá sí bọ̀tọ̀ ọlọ́run ò tí ẹ̀ pé ọmọ sùn gbogbo ń tọ́lọ̀ ń dìmáàndì lọ́dọ̀ ọwọ́ ọ̀pọ̀ òun láàfi reason pé ní a ó tó bẹ́ẹ̀ kọ́lọ̀hun ó pé bíyàn bá tún bá ẹbọ ṣíríkù ọdọ̀ wọn ọlọ́run kò ní lá ní títorí pé kí ni tó máa ṣíríkù o ní pé gbogbo tọ́lọ̀ ń gbọ́ láyè tó gbọ́ láyè tó fẹ́ dàbí 75% ogbó tọ́lọ̀un báyá 20 àbí 25 yìí ọ̀tún wá ní 20 àbí 25 wọn pọ̀ jù fọ́lọ́run pé ẹ̀tún <laughs> mú díẹ̀ nú ẹ̀tọ́ ọlọ́run tí ń jẹ́ ṣíríkù nù torí pé bọ́lọ̀ ń bá ní ẹni ọba dán yín wò kò lè là lọ́dọ̀ wọn ọlọ́run ọlọ́run ọ̀jẹ̀bí ọmọ ànábí adama ọkọ̀ jẹ̀bí àlìjẹ̀nú o ọlọ́run kọ́ mọ́já jẹ́ àdọ́run mọ́tọ́ ọlọ́run mọ́já dó dígba láyá ń fún àwọn nafsan ìmánu ha torí àwọn kan bí ọba ní rí bẹ́ olúwo níwí àwọn kan ò ní gbọ́ náà títí títí títí tí kọ́tẹ̀ tó kàn yín omi náà hadith anabu muhammad sallallahu alaihi wasallam anabi tún máa yà kan mọ̀rùpẹ́nu annabi túnmà rẹ̀ pé ní ayàyẹ̀mì tí ìrántí nìsìn but àdíìtì tí mo fẹ́ lò ń bẹ̀ annabi túnmà annabi sọ̀lọ̀sọ́lọ̀m ní ọlọ́wọ́n ma gba tútú bá gbogbo ẹntọ́ bá lóun fẹ́ túbá títí tí ó fi dàsìkò kan bọ́ bá túbọ̀ ọlọ́run nígbà omi ìtúnnù gbogbo asàfúrù láì tẹ́yàn bá mọ̀ pé wọ́n ó se bọ́ bá dìgbà kan ní àgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa tọ́ bá túbá kó tó dìgbà ń ọkàn fẹ́nu rẹ̀ sòfò ní kí nígbà náà ànábì ní máàlám yóò gárùgẹ̀rù máàlám yóò gárùgẹ̀rù gárùgárà ni pé ìpọ̀kàkú ìpọ̀kàkíní ìpọ̀kàkú torípẹ́ ni tí ń pọ̀kàkú ìmánu bilgébi kóhun náà nímọ́ àlè ìmánu bí bí zọ́ọ̀hìn ó ti rí di tí wọ́n ń kìlọ̀ fún láti jọ ìnáànú ẹ̀yìn lẹ́yìn òrí òun ni fìràúnà rí nínú gbó odò pé é àsàrá ìlú ní gbogbo tí musa ń yà só tọ́ ni gbàun lọ́wọ́ ní àmọ́ntu àrùwà ní ààlẹ̀ nísìn kò gúlò mọ́ ọlọ́mọdé ti wó dìbẹ́ o ẹ̀dàkùn ọlọ́run nkálukú ó sì mọ̀gbà kọlọ̀n kọmọ sàásí rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa torí náà eléyìí ni ọ̀rọ̀ nípa alhikmatu min khalkil jinni wal ins athaniya mas'ala ilekeji annal ibadata iya tawhid li annal khusumata fi kọlọ̀n kọsàn sheikh lẹ́sàn dáadáa wọ́n rán wa lé tí ogun tàà ti wí sẹ́yìn ni mo ní à ń si tawhidi túngbà míì ni ọjá àwọn èèyàn ma mọ̀ ní tàwíìdù àtẹni tí ń se oníṣíríkù gẹ́gẹ́ bá ti ń sì ṣíríkù náà tú in tó gbajúmọ̀ ní ká pé kí ni tàwíìdù ìmọ̀ ọlọ́nlọ́kan bẹ́ẹ̀ ògidì tàwíìdù ní kí ni ìsin ọlọ́nlọ́kan annalẹ̀ ìbádá tàhíyà tàwíìdù ìbádà gan ní jẹ́ tàwíìdù ìbádà ó ṣeéṣe ó sì ti ṣẹlẹ̀ kọ́mọ́sìn lọ lọ́kàn àìmọye àwọn èèyàn ni wọ́n mọ ọlọ́run lọ́kàn àmọ́ wọn ò ṣe kí ni àmọ́ bí èèyàn bá sin ọlọ́run lọ́kàn kò rẹ̀ ó ti mọ kí ni ó ti mọ ọlọ́run lọ́kàn ni ló fi jẹ́ pé ìtumọ̀ tàwíìdì ní pàtàkì òun ni ìsin ọlọ́run lọ́kàn alìnàlẹ̀ ìbádátá híyẹ tàwíìdì kọ́nà tí ó jà tún mọ̀ ní pé lè annal kòsúmọ̀ tàfi kí náà ń pè ní kòsúmọ̀ ìjà gbogbo ìjà tá ń gbọ́ tí wọ́n pa tàn rẹ̀ fún wa ní al-Qur'an al-Karim láàrin àwọn annabi ọlọ́run annabi Musa àti Fir'auna annabi Ibrahim àti tani àti Namrud gbogbo àwọn annabi ọlọ́run àtàwọn tó takò wọn annabi wa Muhammad sallallahu alaihi wasallam àti Abu Jahli Abu Lahabi Abu Jahli náà ni Fir'auna al-umma annabi annabi yubẹ̀ pé Fir'auna hadhihi al-umma Abu Jahli Fir'auna al-umma annabi sallallahu kí ló fàjà láàrin gbogbo àwọn wọ̀nyí àtàwọn ànábì tọ́lọ́run rán sí wọn al-ibada kọ́dà wọn ò dispute pé àwọn mọ́lọ́run lọ́kan àwọn náà mọ̀pọ́lọ́run kan náà nílẹ̀ ni wọ́n fi máa sọ pé ní àṣórógbà àwọn ilé kéèkéèké òsà látà òzà yìí ló yóò kọ́ rìbú náà ìlàláhì zulfa agànfẹ́ wọn ó sún wa mọ́lọ́run ní àwọn náà mọ̀ gbáwọn ilé yìí ọlọ́run bó ìyẹn ni pé wọ́n gbà pé ọlọ́run kan ni àmẹ́ wá pa gbogbo àwọn tẹ́ ń sin yìí tí ń gbẹ̀ jí mọ̀ pé òun nìkan lọ gáhùn òun nìkan ní ẹ̀sìn ààbì tí wọ́n ti láwọn onígbà náà torí náà ẹ̀dàkùn alìbádátú híyẹ tàwíd ìtumọ̀ tàwíd ń pàtàkì òun ni kó sin ọlọ́run nìkan kọ́dá kẹ́ sọ̀rọ̀ ìmọ̀ ọlọ́run lọ́kàn àmọ́bò nìjá ti dé ìsìn ọlọ́run ọba nìkan kọ́lọ́n kọ́ mọ́sá àjá gbọ́yé bẹ́ẹ̀ ojú wúlò fún wa o ẹlẹ́kẹta annaman lam ya ti bí i lam ya abudillah ẹni tí ọba ní tàwíhídù ò lè sin lọ́run ẹ̀dàkọ̀ ẹja ọ̀ndà láàrin yìí pàtàkì jùlọ ńlẹ̀ yorùbá yorùbá tá ń sọ lẹ́nu yìí man lam ya ti bihi lam ya abudilla ẹni tí ó bá ní tàwídí ò lè sin lọ́hun ẹ má jà tanra wa ẹ̀dẹ́ àmì ìsọ̀kún láti òun ni ó tìí ìjọba wá sọ̀rọ̀ tàwídù kọ́rà kí n ti ẹ̀ ká mọ́ ulẹ̀ pé ń bò mí mo ti wà mọ́sálásí kan rí nílùú iná <laughs> bóyá wọn tó wà ń bẹ náà sí wà ń bí aláàfẹ́ ṣe wà sí ń bì kan jọ kan bẹ̀njọ́un ṣe àbúrò àbà jí àjọ wà ń bẹ̀njọ́un ìfẹ́ dákọ mọ́ṣálásí òun lọ ní bí náà gbogbo aná sí wà ṣúdẹ́ntì ń gbà wọn ti pẹ́ tí ń wí ìti tó sọ̀rọ̀ ma ń jọ yẹn bọ́yá aláha abdulwahab ń wà lábújá nìsìn abdulwahab idris mọ̀rọ̀pọ̀ lọ sọ̀rọ̀ àbẹ́nìkan ọwá ọ̀rọ̀ tàwíìdù yìí lọ sọ <laughs> pé kíyàn sin lọ lọ́kan o torí pò ń gan ní ìpìlẹ̀ ni ìmọ́mù wa fẹ́ dúpẹ́ fún wa o ẹgbẹ́ kí ni ìmáàmù wí gbé ìjẹ́ ìwé òǹkè kàn àwọn èèyàn malu aláṣẹ mọ́sálásí wà yìí wọ́n sọ recently tìkára tìkára gbé gbogbo ìjẹ́ ìwé òǹkè kàn ẹ̀lákùn mẹ́rin bá wá malu aláṣẹ ju àbọ́mọ̀rún kí ju gbogbo rẹ̀ mingeri tawhid àbá manso atẹ́gùn gbígbà tí yàn fẹ́ atẹ́gùn sí nǹkan báyìí tí èlùbọ́ tàtẹ́gùn kú dànù gbogbo ìdàkánà hádà mantikọl ìmá ọba ìpé bí ìmáàmù tí ń ronú nì bóòlù àwọn tí ń tò lẹ́yìn kìí sì se pé wọ́n wí ní ti kẹta àbí pé àfẹ́ gbọ́ àmọ́gbà ìdẹ́ ń wí yìí kò sí pàtàkì tó bá hùn lẹ́yìn ọmọ alù aláṣẹ ẹ̀ sọ́rọ̀ tàwílù bẹ́ẹ̀ bó ti rí lọ́dọ̀ pọ̀lọpọ̀lọ̀ nínànà tí bá se pẹ́ ni ọlọ́run bá sàánú tí ń gbọ́rú tíra báyìí tí ń gbọ́rọ̀ tàwílù bẹ́yìn tí ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bó ti rí lọ́kàn wọn bí ń sàlùwàlá bí ń kírun bí ń gbáwẹ̀ bí ń lọ mọ́ká lè kílódé kílódé ọlọ́run ló wí bẹ́ẹ̀ wọ́lọ́kọ́dù ó hìyà ilẹ̀ ìkà wà ilẹ̀ lẹ́dínà mẹ́kọ́blìkà láìn aṣírọ́pta láyáhbàtọ́nà àmàlùkà olúwàlá àti ránṣẹ́ sí wà náà bí ò kọ́dà ìwọ̀n nìkan kọ́ àsọ̀bẹ́ fáwọn tó ta ránṣẹ́ sáájú rẹ̀ náà pé gbogbo iṣẹ́ tó rí o ṣe o bọ́ bá ti fi ṣírí kùkùn ìyẹn ni pé tó ní tawhid la yahbatanna gbogbo ẹ bàjẹ́ nù torí náà ẹ dákun ọ̀rọ̀ ńláńlá ni o man lam ya'ti bihi ẹn tí ó bá ní tawhid lam ya'budillah kò possible kò lè sin lọ́hun ní má kàntàn rẹ̀ lókù torí pé bí ìgbà téèyàn lọ kan rúfù àbẹ́stọ̀ pvc ni tí ó se foundation lé tí yóò dúó tàwíìdù ni foundation ẹ̀sìn foundation ẹ̀sìn islamu kíni àtàwíìd òun lànẹ́bì sọ̀rọ̀sọ́ lànẹ́bì tún sọ fún wa practically ìjòlọ́lọ́n tó ní kí wọ́n kírun ìjòló tó ní wọ́n gbáwẹ̀ ìjòló tó ní wọ́n yọ zaka àfigbà tí tàwíìdù yìí tànẹ́bì lé foundation rẹ̀ tàn ní ìrún tó wá dé ńlá in eh, zaka hajji lẹ́yìn foundation tawhidi ta nabi parí ẹ̀ sọ̀rọ̀ bó làwó sí wá sọ lódì bẹ́lómi ọba bẹ̀rẹ̀ islamu rẹ̀ lónìí ibi tó parí sí ní ti bẹ̀rẹ̀ hajji ní ọkọ̀ owó hajji ní ọkọ̀ mọ́ wá ẹn ọba yé kọ́dákun kọ́ wá bí ó ti yé wọn o torí pé ibi tí eh, àwọ̀ àpọ́lọ̀hùn ní forí jẹ́ nìkankan o àmẹ́yìn tó yáwa ń wíì ẹni tí ó ní ẹskíwùsí pé mi ọ̀gbọ́ rí láyé tàà ń gbé lónìí ọ̀wọ́n toríkẹ́yàn mọ́ ma dún rẹ̀ nú pé ẹbí ọlẹ́ni tí ọba ti mọ̀ wà mọ́kún náà mọ̀ ábìbí náà bátánà bá rọ̀ súlà pé ọlọ́lọ́wọ̀ ní jẹ́yẹn yá àfi tó tí ń wíkọ́ wọn rọ̀súlù kan náà lọ́lọ́run rán sí gbogbo àlúmà nẹ́bí sọ̀lọ̀sọ́lọ̀ ẹni tí ma wá ń gíṣẹ́ rọ̀súlù yìí fún ọjí wọ́n fi tí tọ́ fọwọ́ rẹ̀ gẹtí tọ́lọ̀ fẹ́ gbọ́ ọlọ́run ọ̀rán sí ọnu àbí ọlọ́lọ́ gbọ́ àbí wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run àti wọn ò ní opportunity rárá láti ti gbọ́ kí lòun ọlọ́run wí kí fi ráwọn wọn torí náà ẹ̀dàkùn ẹjá wa náà tí ọba yé wa ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn yìí ya wádìí rẹ̀ o kọlùn kọmọsà àjẹ́ kó yé wa kọ́ wa ká lè tẹ̀lé kọ́dá àwọn nǹkan míì àwọn náà ní ma bọ́lọ́run ó ṣe fi ma wọn nípa hikima ọlọ́run inú tàwọn alfa kan tó wà lákọọ́lẹ̀ ni pé inú àwọn tí ṣètọ́ ni ti tọwọ́ bọ̀ láká ìwọ̀n tí mo wílẹ̀ kan pé ẹsá púrúfù ẹ̀ láwó tó gbá <laughs> àfá yìí ọpàdé àdánwò kan nú wọ́n jọ kan ìpé à sí kí ní lámọ́ ló ní gbogbo nǹkan ní mẹ́nu alkùnrin ọ̀daràn <laughs> lónìí ọgbọ́ta àfáà kan ní àfáà kéwú débẹ̀ náà ni o máa fọ̀rọ̀ túná fílkìtàbí mi ṣe èyí tó dáràn lọ́dọ̀ ti ẹ̀ sínú pé wọ́n ní ọlọ́run òfin kẹtẹ́lẹ̀ tí ó sọ ń parẹ ní alkùnrin ọ ní kí wọ́n lọ bá kóhun ní bèèrè kò sí róúnjẹ ń bí ìbọ̀ tí kí n fi bí ìgbà tí yẹn fẹ́ ṣe ráìsì ìrẹsì àbí tó jọ bẹ́ẹ̀ pé ẹbí pé bí a bá fẹ́ ṣe rẹsì lápẹjúwe <laughs> eh, pẹ́rẹ́gì mẹ́rin eh, omi abọ́ mélòó ni tí ó sì ní lé tí ò ní dí èyí sì fẹ́ kọ́ wí mú fún mi ń bò mí inú kíni inú alkùránì ní kò ti wì tóró ní alkùránì òfin kankankalẹ̀ tí ó mulhid ọ̀tọ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n ti gbàgbàkúgbà láyé tí ṣètọ́ ní bá ti tọwọ́bọ̀ lákáyìn díẹ̀ díẹ̀ yọ́ ma fà á lọ ni but ẹwọ́n tí a fà wí ńgbà wọ́n sì bèèrè pé kọ́dà ó sì ní bẹ́bà fèsì o <laughs> nínú gíní ìrùnkùnlẹ́yìnlẹ́ ní mẹ́fà rọ́túnná afá kéwú ìwọ́dìde lámàáyí tí ma se irú rẹ̀ sí tí mo wílẹ̀ kan oúnjẹ tí wọ́n náà fi wí o tí ma se ta lọ bá pé bẹ́yàn bá fẹ́ se dédé iye tó dákọ̀ omi mélòó ni ó bù sí ọ̀nà sí tó ń wí náà alkùránì lòun ké alkùránì ní fásàlú alàdíkiri in kúntùm látàlàmùn in tẹ́yìn ọba mọ̀ ẹ̀bẹ̀ ni ọba mọ̀ fabu lẹ́dì kafar bọ́lọ̀ ti dójú ti kèfè rí rẹ̀ nù ni mo fi ní àwa náà need ti build the confidence in ourselves má jẹ́ nìkan ọkàn dé ọkàn ma sọ̀rọ̀ rádaràdá kan pa islamu kò sí ẹ̀sìn náà tó ṣe defend bí islamu kò sí àmúgbà tí wọ́n náà bá ti jẹ́kẹ́tẹ́ kalẹ̀ tó wọ́n ma àwọn gbogbo ògbà

eléyìí náà àdánwò ni ò tí ìtànlẹ̀ lágbègbè nàìjíríà bí ilẹ̀ yóòbá iná bí i bá torí pé ipò kan ló ń wà pàtàkì jùlọ àwọn aláṣẹ gbogbo yínà lè ní tọmọ musulmi wá ń lọ sí fìlà ní ilé ìjọsìn àwọn kan tí ń lọ dìjú torí pọ́ jẹpọ̀ ayé kan fún ó wí fún ọ ọba bá bẹ́ẹ̀ lọ́ọ̀dọ̀ ọlọ́run ọ̀daràn o torí tí wọ́n fi lọ ànábí ẹ̀zálẹ̀ tí wọ́n fi lọ ànábí ń jọun náà tí kú líà yíò alìkàfirú na fi sọ̀kalẹ̀ pé ìwọ muhammad wá mọ́ulẹ̀ jájá mọ́ kí lámọ́ jà sí bọ́bá díjọ ti wá wá àgbọ̀ <laughs> láyé bí ọ́nà bá ń se ti la àbùdù máa ta ibi ibi tẹ́yìn ní ọ̀nà wà nù ẹmù kémi náà fọwọ́ mú tèmi náà wà láàntù ààbìdú na máa ààbò ọ̀làfàwíyàn ara ń tí tàwíìdù fi lè mẹ́hẹ tó lè wó yányá ọ̀pọ̀lọpọ̀ tí sì ma kó bẹ́lò mí ní pé ah, àwọn náà wá bí ti wá náà in àwọn wà ìpìlẹ̀ wó làwọn ní <laughs> kèése ọ̀rọ̀ ẹnu gbogbo tí ń jẹ́ al'adul jadid the new testament látókè rẹ̀ délẹ̀ kò sí bí wọ́n ń kọ́yàn lẹ́sìn mẹ́ kò sí ní wítírà táwọn kiri ó ní tàwọn ni ẹ̀ lérí bìkan bẹ́ láti <laughs> gbìrẹ̀ rẹ̀ dópin òun ní ọrọ̀ àwọn lọ́rùn kí wọ́n rí léyìí wọ́n mọ̀ hàn kí wọ́n rí tọ̀hún but musulmi islam ti gbé lánà kalẹ̀ báyìí láàsìn lọ́rùn torí náà ara tó lè bá tàwíìdù yẹn gẹ́ òun ní kíyàn mọ́ ní wà láà antum abiduna ma ààbò irú tí wọ́n wí fẹ́yìn lónìí náà ni wọ́n wí fà nẹ́bí sọ̀lọ̀ àṣọ́lọ̀ olúwa sí lóhun ọgbà pé àwá ya kó mọ́sálásí àtún lọ bì kan olúwa ní ǹ bàbá ń pẹ́ bẹ̀ ń lọ lọ máa lọ́bẹ̀ ó sì máa retí àbọ̀ ẹ̀ ọlọ́run ìbẹ̀yàn pé wá sìn àmọ́ ni pé bọba rìn báyìí o <laughs> àbọ̀ rẹ̀ ní bọba sí so gbogbo ẹ̀yin ẹni tí ó sì tí ó jóye tí ó jọba tí ó jóye náà ẹjọ́ ń siṣẹ́ pọ̀ kò pé ìgbà tí ìyá kìnnìkan ìyá mrs kìnnìkan wá kú nìsìn kọ́lá ní wọ́n tẹ̀lé wọn lọ chọ́ọ̀tì wọ́n náà wọ́n lọ síbí lọ ń lọ díjú mẹ́ tọ́rọ̀rọ̀ olórí nìkan kọ́ ọba wọ islamu pé ọmọ bá wọn kẹ́dùn àmọ́jẹ́ wọn mọ̀ pé bẹba darí ò ẹjẹ́ ń gbọ́ tàwà kìí sí ilé yìí kí ló kí ló lé mẹ́ torí náà àfikẹ́yàn ọmọ ìsìláàmù rẹ̀ ó sì mọ́ bọ́lọ̀ tí ní kóhun ó se tó gbọ́n kan ní ìsìláàmù gbé lànà rẹ̀ kalẹ̀ tí ó sì rọun kálukú lọ́rùn níjọba bá sì ma ti ẹbẹ́ àwọn náà ní fi lọ́mọ́ ya àwọn ìwà àwọn ìwà àṣẹ àwọn wọ́n ní àwọn <laughs> ọlọ́run sàmànà alhikma arọ́bíà ẹlẹ́kẹrin alhikma tó fi irsali rusul nínú ta sàǹfàní rẹ̀ nínú báàbù tó kọjá yìí náà ni pé kọ́dà àmà kí lọ́lọ́run ní káwọn òjíṣẹ́ ọlọ́run wá se láyé ń bọ́lá ti máa wọ́lọ̀kọ́dé bá ákùnà fi kúlè ummatin rasúlá a ní ìbòdòlọ́ olúwaníta ni wọ́n wá se nù gbogbo àlúmọ̀ ta rán òjíṣẹ́ ọlọ́run sí ìta ni wọ́n wá se ní pé a ní ìbòdòlọ́ ẹ ma wífà àwọn èèyàn pé wọ́n sin lọ́wọ́ wọ̀jítẹ́ ni ìbú àtọ̀wò wọ́n sì jìnà sí tọ́gójù anna risala ta ammat kulla ummatin nínú ta kọ́lẹ̀kọ̀ nù báàbù tọ́lọ̀ ayà tí mọ́ ka iná lọ júwe rẹ̀ kò sí àlúmà náà látàrí annabi adam aleyhisselam tó bí dórí annabuwa muhammad sallallahu tó ní ẹ̀skúsí pé ọlọ́run gbàgbé àwa kọ̀ ránṣẹ́ sí wa kò fi kúlì umma kúlí òmà gbogbo ni gbogbo àlúmà àrùn jìsí ọlọ́run sí ní tún bẹ̀rún àyà ní ọlọ́run ni wà in min ummatin illa khala fiha nadhir wà in min ummatin illa khala fiha nadhir kò sáàlì umma kan tó ti kọjá lọ àfíká gúnrẹ́ nìkan sí wọn tí ó kì wọ́n lọ pé ẹmọ́rin báyìí o torí náà annar risala ta'ammat kùlà ummati asadisa ẹlẹ́kẹfà annadina al'ambiya wahid ẹ̀sìn gbogbo àwọn annabi ọlọ́run ẹ̀sìn kan náà ni òun ni al'islam eléyìn ni a ti pàkíyèsí ara wa kò sí tí ń jẹ́ aladiyanu samawiya àwọn ẹ̀sìn sánmà nù kéwú kọ́ra àwọn mìíràn kọ sínú kéwú bẹ́ àbí inna dina inda allahi al'islam ẹ̀sìn kan náà lọ́lọ́n fi ránṣẹ́ sáyé o látòjú ayé annabi adam aléhì salam ló ní inna dina inda allahi al'islam bí n kálukú bá wá ya pátá ní tara ti ẹ̀ lọ ọlọ́mọ àmá pé a ọlọ́n náà lọ́wá fi ẹ̀sìn mẹ́ta àbí mẹ́rin sáyé pé ẹ̀yẹn mú tó wù kòránì ò bẹ́ẹ̀ nǹkan alkùránì wí ni pé iná dínà ẹ̀ndàlọ́hí al'islam torí náà annadina al'ambiyayi wáhìdì gbogbo àwọn annabi ọlọ́run pátá ẹ̀sìn kan náà lọ́lọ́run fẹ́ràn wa òun náà lẹ́sìn islamu asabi'a ẹlẹ́kẹ̀ẹ́gẹ́ almasalatul kabira alfáà ní masala ńláńlá ọ̀rọ̀ ńláńlá kíni anna ibadatallahi la tahsulu illa bil kufri bi tagut ọ̀rọ̀ ńláńlá ni lóòtọ́ òun la wí fúnra wa pé kọ́dọ̀ kọ bá ti gbọ̀túnmọ̀ láìláha ìlàlọ́ ó ti tó kíyàn gbọ́rọ̀ ńláńlá iye kí lọ́rọ̀ ńláńlá náà ni pé anna ìbádàtà lọ́hí látàṣù ìsin ọlọ́run lọ́kan ta wípé ń jẹ́ta òhìdùn kò lè wúlò àbí kíyàn pa ẹ̀sìn kan méjì ó lè máa sin lọ́run ó tún máa sin kan méjì láìláha àfikọ́ọ̀kọ́ negate gbogbo àwọn alẹ́ ọgbọ́ àwọn ọlọ́run kéèkèé tí wọ́n ń pẹ̀rẹ̀ àwọn ọlọ́run tí wọ́n tọ́ lọ́run kò pé ẹ̀yìn èso lọ́run o ìlàlọ́ àfolúwọba allah a ní ìbùdùlọ́ha wájítẹ́nìbú àtọ̀hù faman yakfur bi tawhid wa yu'min billah kọ́lọ̀wọ́ tó lọ bí imani ọkọ̀ gbéyùn sáájú ní pé máa lè dàmú ààrẹ imani kan ò lè dúó ilà báadàl kó fúrí bí tọ̀gbù kò sí kópọ̀ àkópọ̀ iná ní dàmú ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ yóòbá dì sín àkópọ̀ iná ni ẹlòmí látàrí pé ń dẹ́rù ayé bá rẹ̀ níbi tí ọ̀sẹ́rù ọ̀nà fẹ́rù fún rẹ̀ ọ ti wá di pé ní à wọ́n a ṣe tọ́lọ́run o àmọ́ o àtún ẹlòmí aláṣáájú o ẹlòmí o ní a ṣe nǹkan ní o àbẹ́ ẹlòmí ọ ti ọ̀rọ̀ kọrọ̀ ẹ̀sìn òpé a mọ́ sóró ẹ̀sìn òpé a mọ́ sásà a sì mọ̀ pé ń tá ń pè lásà yìí ìdá nǹkan pọ̀ mọ́lọ́n ni ẹ̀sìn ni o torí pé olúwa ní olúwọ̀ pé ká pa àṣà wa tì mo ti wí ń bí mo ti wí ń bò mí náà rí níjọ́ta annabi dégboro maka sallallahu alaihi wasallam annabi bá táwọn ará maka ń gbégbé sí ayé láwọn ọ̀nà kan táa pè ní gíní àṣà annabi ò pé gbogbo ẹ ká bí rọ́gì ẹ lọ dánú kódà yí tọ́ bá fẹ́ rújú inú hadithu kan annabi ni àrìbú aláyíyá rúkọ́ọ̀kùn ẹnìkan wá bá annabi sallallahu alaihi wasallam ní ah, kámọ́tù ma wí nǹkan mi wúyẹ́wúyẹ́ lẹ́nu mọ́ èmi ní nǹkan kan tí ma wí o <laughs> bá kèkè bá táyàn bí n bá wí oró rẹ̀ ọlọ ni kí lànàbí wí ànàbí ní àríbú jẹ́ ń gbọ́n tó ń wí àríbú àláyẹrú kọ́ jẹ́ ń gbọ́n tí ó se gíní torí pé ìyẹn ni pé kìí pà nẹ́bí sọ̀sọ́lọ̀ gbogbo tó bá tí wọ́n ń se mọ́kà náà lọ́wọ́ ìyẹn kọ̀dá ìhun àmá nẹ́bí ò ní compromise kò ní manage ìtọ́lọ̀n bá ti ní iléyà àti islam ò lè jọ dúó yóò wí fún wọn náà nígbà yọ kódò fi dórí arákùnrin tí ọlọ́run gba islam àwọn èèyàn <laughs> <laughs> <laughs> ànábì ò ní dọ́gbọ́n sí àmẹ́yí tí ọlọ́run ọba ibá ànábì pé kọ́ kọ̀ndẹ́mù kò ní ẹbá kọ̀ndẹ́mù kọ́dà nù hadithi ní ànábì sọ̀rọ̀sọ́lọ́m ní àwọn kankan bẹ tóun dàgbà bá mọ́ká bí yàn bá pèun sí irú rẹ̀ nísìn tóun ti dà ànábì ọlọ́run náà la àjábùtù òun ó tún dáhùn wọ́n nínú tá ànábì wí ni alhelfu àwọn kan tí wọ́n kóra wọn jọ mọ́ká ń gbà tábò sí pọ̀ pé àbẹ́yàn ah, bá ti wá tó jájójì mọ́ká ẹni wọ́n bá ti se bẹ́ẹ̀ fún àwọ́ ọmọ jáde páwà lè yẹn ẹ̀ àwọn kan wá kóra wọn jọ bẹ́ẹ̀ pé sí wọ́n náà jọ ìwà ànábì nínú tí mọ gbọ́njú mọ̀ mọ́ka níbi yàn bá pè mí sírú ẹ̀ náà nísìn la ajẹ́pùtù ìdà ló ń fi hàn pé ní islam ò pé pàṣàrẹ̀ ni pé àwálá kó bára wa ládàmú ara wa ń pa à fi wá di pé afe ìtọ́lọ̀ yọrọrùn àwọn ń se gíní àmúlé tó gbogbo tó bá jẹ bí àṣà tí ó lè kọ́ ni pé ní òun àti islam ọ̀wà compatible wọn lè jọ gbé àmá kọ̀ọ̀tákò nǹkan nú sún ẹ̀bẹ́yìn tí ń se lù tí inú ti takò àgbọ̀dọ̀ tínú ẹ̀ bá nẹ́bí ti tínú gbogbo àṣà ti lù tó bá ti ń di pé pàrìpà bí kìní kan ní ìjọ tí kìní kan tí ọ̀run mìlà kan ah, à ẹ̀dàkùn alájí sẹ́ ti ń se láìlá ìlàlá gbọ́dọ̀ wílé ìmá so torí náà bó ti jẹ́ nìyẹn o faman yakfur bi tawhid wa yu'min billah olúwa ní kó tó gbọ́lọ́n gbọ́ kọ́kọ́ se kèfèrí sí tí è sọ lọ́n pa àwọn nǹkan ti ná wa yu'min billah bọ́ bá ti wá se fàkọ́dì stamsaka bil urwati okùn tí ò ní já òun lọ gbámú yẹn àtàmìnà ẹlẹ́ẹ̀kẹjọ anna tọ̀gúta ámún fi kúlì máa rúbìdà min dúnìlá àti sọ fúnra wa kọ́dà kìlọ̀ fúnra wa àsàkásà tí ó tún dé kama fẹ́ bó àbí o bá túnmọ̀ alkùránì kama ní tọ̀gútù ọlọ́run láwọn tọ́gì ọlọ́run ò pé àwọn tọ́gì o àtọ̀gútù nítumọ̀ kí ni túnmẹ́ òun ni máa rúbìdá míndù nìlá òun ni táwọn èèyàn jọ́sìn fún lẹ́yìn ọlọ́n kọ́dá wá fi nkankan kún bí lèláhìl kamal ọyẹ kí ṣe kò fi kún bí wípé wàhúwá rọ̀ọ̀dìn ẹni tí wọ́n sìn lẹ́yìn ọlọ́run tóun náà ibn zibára wá bá nẹ́bì lójú ayá nẹ́bì ibn zibára

kọ́dà náàbí isa tó ń wípé ní ẹ̀ẹ̀kúntùhú pàkọ́dà àlèmta ọlọ́m̀bí bá wí ọmọ omi òwí o torí náà máa rúbìdà min dúnà láàáhí fàhúwà rọ̀bẹ̀ fàhúwà mẹ́nà tọ̀gù fàhúwà mẹ́nà ibi náà kápà kíèsí wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè má wí nǹkan jáde lẹ́nu torí ká máa sàánú ara wa ẹlòmí ò wí nǹkan jáde lẹ́nu àmọ́ wọ́n ń se lójú ẹ̀ ọ̀dákẹ́ àwọn tí ń wo lẹ́yìn èyàn àwòkọ́sẹ̀ yìí bọ́yọ́ jà fà àbí kìníkan ni àwọn ò ti gbà pé ọ dánu níjọ́ tí ọ̀bá sí mọ́ wọ́n wà padà <laughs> wọ́n elevate ẹ̀ wọ́n padà promote ẹ̀ ju bí tóun bá wọn tí wọ́n ń se ń lọ òun làwọn alfáà fi gbé kán ìdá ńlá kalẹ̀ nínú òṣòlò fẹ́kì wọ́n lá anẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam anẹ́bí o kò ní dákẹ́ wọ́n bá rí tí ọ̀dá wọ́n ní ta'khirul bayani an waqtil hajj annabi oni se be ta'khirul bayani an waqti al hajj annabi àlàyé tó yẹ ká annabi ó ṣe ká annabi ó wá dile rẹ̀ kuju kota yo gba tí wọ́n ní dire ni annabi oni se be la yajuzu ta'khirul bayan an waqtil hajj torí náà èyí tẹ́yàn bá ti mọ̀ pé ó yẹ kó ń wá eléyọ̀ dá o bẹ́yàn ọ̀dá tí ọlọ́run wá gí oyé wa ni pé èyàn wá wí ọ́sẹ gbogbo ẹ̀ ọwá lọ́tán àwọn wá ń se opposite n tó wí kí lè sí eléyìn ẹ́ alkùránì ti yànyìn náà wà látá zero wá zero tó ń wó zero ọkọ̀rọ̀ ẹnìkan ní rú ẹ̀ṣẹ́ ẹnìkan àmá látá zero wá zero tó wí zero ọkọ̀rọ̀ ọgbọ̀lọ̀ jẹ́pọ̀ náà lè foundation rẹ̀ kalẹ̀ òun ni àdíthì aisha bí ibn taimiyya rahimahullahu ti tó àdíthì ya ńlá wa aisha pé inal mayyita la yu'adhabu bi bukai ahli inú àwọn àdíthì tó fẹ́ mú ìṣkálù wá ni pé a ah, olúwa ní látẹ́ zero wá zero tó ń wúzọ̀rọ̀ òkùrọ̀ ní irú ẹ̀sẹ̀ ẹnìkan annabi wa ní ọlọ́run ó fi yà jẹlòmínú sàárè kèése torí iṣẹ́ tóun se torí ẹkún tí wọ́n sun lẹ́yìn ẹ̀yìn yà sóhun ló ní wọ́n sunkún ni ibn taymiya ni ẹ̀yin ni ẹgbọ́ ẹgbọ́ ọ̀rọ̀ annabi àti tọ́lọ́wọ́ ọba yé látẹ́zìrò wá zọrọ̀ tó ń wòzìrà òkùrọ̀ àmẹ́ni inú ibn taymiya fi sẹ̀rí pé nú àṣà alárúbáwá bí lárúbáwọ́ bá kún jọun àná yóò pẹ àwọn ọmọ rẹ̀ kalẹ̀ pé ní ẹ̀sùn kún káyọ jọun tíyàn bá ti léèrú foundation báhùn kalẹ̀ yóò jí ẹ o ìrá sí pé wá ah, ní ọlọ́run lóhun ní bí ẹnìkan ní tẹ́lòmí ṣe àmẹ́ ìtò ìpé wọ náà lọ ti fi foundation rẹ̀ kalẹ̀ ààrẹ rí rẹ̀ ní àdífì pé kọ́dà ẹkún lásán táwọn kan bá ń sun lẹ́yìn òkú làyọ̀ àdàbò bí hilmayet ọlọ́run ó fi yà jẹ́ lómi nù sàárè nítorí ẹ tí wọ́n ń serú ẹ̀kọ̀kọ̀ fún wọn àbọ́wà ń pò kọ́sà sọ́ọ̀lẹ̀ pé ẹmẹ́sẹ̀ báyìí kò sì se ibn taymiya ni tuma hadithu ya Allah wa aisha radiyallahu ta'ala anha eh olon ele ta gwina olon ko jo sanfani fún wa ta gbo ina ko jo wúlò fún wa hada wallahu a'lam wa ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in torí magribi ti súnmọ́ nísìn tó bá ti di 6 báyìí a nílé gba ìbéèrè ma torí ń kálukú fi tètè lọ ilé but ẹ lè máa rán mi létí tó bá pé some minutes to 6 ká máa stop tó dàtà lè ráyè ìbéèrè